من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت تسمع الله سبحانه وتعالى ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa gba olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kún ọmọ nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ̀ wọn bá kúsànú àwa náà tàwọn òbí wa àtàwọn àlùfáà wa àwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbàlagbà ọlọ́mọsáfíkẹ́ sàánú wa láti ọkẹ́ àmì nígbà tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òru ọjọ́ ní ọlọ́ni Sahihu Buhari ọ̀rọ̀ nípa hajj náà ni à ń kà lọ́wọ́ àtàwọn òfin tọ́jọ́ máa lónìí kitabu jaza al-shahid lọ́pọ̀ ìdárọ̀ yìí àlàyé nípa tí ẹ̀rọ lọ sí hajj tó bá sílẹ̀ ẹ̀lọ́n sí hajj ní ẹ̀rọ á ń bí ìsìn lábẹ́ ìdí kan ìgbárí gbàdà lọ́nà ìgbàlání ìgbé haram lẹ́tí bọ́nú haram ìlọlójú ọ̀nà àbí cameroon lábúgbé gbogbo ẹ̀rọ àti àrùn bí wọ́n á ẹ̀rọ dákùjúwe ṣe ìgbàlá bí wọn kà fáìn àmọ́ ẹ̀sìn bí ní ká àti ìgbé haram ní ẹ̀sìn wọnú haram maka ó di wa ẹ̀bùrọ̀ ṣẹ̀dẹ̀ haram ní omi ní kẹ́kẹ́ gàgàgà ليكو سلي كبرون بي لعبة سبحانه وتعالى من قرارة سباي قيد بسم الله الرحمن الرحيم لا تكلوا السيد وأنتم حرم أني أيها بلوك أشجع حلوة من حرم أني بجارني أبدا وأني حرم أبدا صدق أبدا منكم متعمدا ẹbí ọmọ mọ̀ sọ̀tẹ́ torí gbàlà torí ehoro torí nẹ̀tẹ̀ àà ẹran ní ihò tó mọ̀ pa ìṣẹ̀dá omi tó mọ̀ pàtàlá ní náà tí ó wà pa ẹran ọ̀sìn bí ẹran lé ibi jákèrè ti fẹ́ràn ìdíjẹun ìṣẹ̀ fẹ́ràn ìdíjẹun tó ní wà ìṣẹ̀ ìgbàlẹ̀ ìgbàlà látòjúwe owó ewúrẹ́ tó bá tún gbàlà yẹn tó wà fi tẹ̀sí fẹ́ràn ìwọ kọ́ sí wòwúrọ̀ yẹn lẹ́ẹ̀kùn bí ìzáwà adìmínkùn àwọn tó bá nílẹ̀ àkáì fún òwò ẹran tó pa ìbóye tó mọ́lẹ̀ dídídé àwọn níwà rọ̀ pé ẹran yìí ló ti dídí ẹran yìí agbò yìí ló ti dídí ẹran yìí òun mẹ́rin àtàlẹ̀ kíkà ẹran àtàlẹ̀ fún àdúgbò ẹran àtàlẹ̀ náà ń gbọ́ ara o àwọn pa àwọn tó wọ́n ti nílẹ̀ àkáì fún òwò tó ti fún òkú ti dídé ọdún adìyẹn ọlọ́dà community lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ ìgbẹ́ kí ara òjèlè láìlẹ́ ọ̀ nínú haram mọ́tàlẹ̀ ó ní ọ̀ kàfàrà tó ń tó án mìsàkín ọba a lè rí ẹran owó rẹ̀ kọ̀kọ̀kọ́ wọn ó tó túwọ̀ bíbí jẹun kò tí ì rí dáadáa ló gbé mú wọn sí ara ẹ̀ ó sì kí ni ó fáwọn alẹ́nu ló jẹ́ sílẹ̀ àwọn adúlọ̀ gáàlì kìí ṣe àmì àbí ààwẹ̀ wọ́n gbààwẹ̀ láti fẹ́ràn yìí يذوق وبال أمره كل بعد جاوي توسين عفى الله عما سلف ومن سباك على كفر تجي عفى الله عما سلف والله الله سبحانه وتعالى سيعمل كل سنة وبعد وسيد ومن عاد من تواد وعسبه فينتقم الله من عنه بسلال شنو كفانا هذا سيدي بي أبقى وأبقى كنين أبقى ولا يمين بسلال ọlọ́ àrùn ìzòǹtìkan ọlọ́wọ́n bá ọba tó lọ́kọ́ láti gbẹ̀sán ni dọ̀lẹ́kùn sẹ́dọ̀ gbà ọba ní asọ̀tẹ́ wọ̀nyí o àti ọdẹ ẹran inú omi inú òkun inú odò àti ìkọ̀kùn ibi ẹja nìyẹn àwọn ọmọkùnrin bàtà alákùn kódà ọ̀nà tí a fáwọn tó wọ́n rìn àjò ọmọ àlékún àlékún sí ìjàrọ̀ báwo ọdẹ ẹran lórí ilẹ̀ aráàmù ní pín mọ́gbìnkúròmù níwọ̀n wáyé tó sára mi ìpínláà ẹlẹ́bí ilé ètò ṣẹ̀rọ ọ̀páyọ̀ ọlọ́run ọba ọlọ́pẹ́ ọ̀dọ̀ ẹ̀lẹ́ padà ni ọ̀gbẹ́rẹ́ gbà àwọn tó lọ sí hajj ní ti gbogbo òfin yìí ó dìbẹ̀ gba wípé ní àwọn ògbólọ̀ fẹ́ rí ẹran bẹ́ẹ̀ ni lọ́dọ̀ pẹ̀lú mọ́kà àti mara fún Madina ẹ̀ máa dúró láwọn ojú ọ̀nà àti pé plan lọ lórí hajj by road àmọ́ hajj by road ọlọ́wọ́ bá fún ọ̀gá ọba san mko abdullahi lẹ́sàn-án lè gbà níyà rẹ̀ àwọn táwọn ọkọ̀ ọlọ́wọ́ bá yọ̀ kẹ́kẹ́ tó dúpẹ́ lù ó ní tó mú àwọn german ó ti gbó lọ́wọ́ àgbáyé àwọn kẹfìrí orí ẹ̀sọ́ fi jẹ wọ́n àwọn nàìjíríà àwọn africans ní àwọn ẹ̀ka gbó lọ́wọ́ àwọn ọlọ́wọ́ báyìí nígbà tó bá wa tí wọ́n kú lẹ́rú nígbà tó kú lẹ́rú nígbà tó yẹn comparison ló lọ fẹ́ sí nígbà tó yẹn ọ̀rọ̀ ló fẹ́ gbó yẹn ẹni tí ó ti jẹ fún mi ti ti ṣe báwọn bẹ́ẹ̀ ni ọlá ẹgbẹ́ àmà ìlú tí wọ́n ti kọ́ àwọn bùkà ẹrú ìyàwó kọ́ àwọn fún gbogbo àti àwọn ìlú ọkọ̀ ẹrú náà fi ti national roads ara roads àwọn road ńlá ńlá ti gbogbo áfíríkà ẹgbẹ́ àgbà tí wọ́n láti lùkà sí lùkà ọ̀gá kan bí àgbà ẹgbẹ́ àgbẹ̀ for ti yí gbà ilé for kilos ìgbà sọ̀rọ̀ láti tẹ̀lé ìgbè ìṣòkòtò síbù bá lọ gbódù bá lọ sí sọ́ọ̀bù ìgbà jíjà láàrin nígbà ta nígbà ìyẹn lè dé ìgbà jíjà òun yẹn lè kókò àti ẹ̀kọ́ ni ìkókò tàbí náà yàbọ̀ tí ìṣúná tó ń ti kìlọ̀ fún mi. ìgbà wọn bí láti kámi ọtí kọ̀ bàtí wọn ń tẹ̀ lọ́n pọ̀ so ẹ bá ń jẹ́ kàrin ẹ bá ń tẹ̀ mọ́ kìlọ̀ sọ́ọ̀rọ̀ nígbà tí a ti dé ìṣúná nígbà gbèsè orí láti bọ̀ sí náà bọ̀ sí àjíjà rẹ̀ wọ́n di lágbà ọ̀nà village board lójú ọ̀nà wọ́n kà lọ hajj ọkàn rọrùn fáwọn èèyàn ni ọlọ́run kò san lẹ́sàn rẹ̀ àníyàn gbogbo ní àwọn kàkà lórí wíyẹ̀ ìdí kò wọlé dànù ọ́ di é ọ́ ti lu àwọn ọmọ ìyá nàìjíríà náà ọlọ́run bá kọ́ sáà lùwà náà wọ́n ni wọ́tọ̀kùn láha alẹ́bí ilé ètò òṣèlú òní lórí àwọn ọmọ ìgbẹ́lú àwọn àjọ náà bẹ ìdíjì kẹ́ ń sin lọ́wọ́ ẹ̀rọ ìjà kan ìpínlẹ̀ ṣùgbọ́n bí haram ìwọ̀n mẹ́rin labarik àwọn àwọn tó kí ìgbà ìṣẹ́ni rẹ̀ sí ìdíkò lè ṣẹlẹ̀ gbogbo alẹ́ ní ọ̀rọ̀ ọ̀bà mí náà kúrò wá sí fún wa irú ọ̀nà tí wọ́n ti ní bíkọ́sì bàbá express ní ìsìn ọ̀nà yẹn ti wà fantastic wọ́n á ti rú ẹ̀ tó wọ́n á ẹ̀ sí nàìjíríà láti nàìjíríà dé port sudan ìdíyàwó jù ìrọ̀rùn làwọn yóò mọ̀ sí àjì ìrọ̀rùn làwọn yóò mọ̀ dọ̀ nítorí àwọn ará ògùn rẹ̀ قال إمام بخاري رحمه الله باب إذا فاد الحلال فاد للمحرم الحلال باب وإذا فاد شيء يعني لو لجوا الحلال ẹ wá dé Sudan àkùdé òbí ní káàkiri ní ẹgbẹ́ ara mi máa hajj ẹ wá ń lọ bí Sudan lọ́gbọ̀n nígbà bá ní òun bù yìí òun ọkọ̀ sí àdìjẹ́ gbogbo akọ́ pa ìgbàlà kọ́ pa ehoro wọ́n ti tọ́lá wọ́n ló bù yìí báyà wọ́n èyí fẹ́rẹ̀ sí èyí kiri èyí tẹ́wàá ní ara mi ẹ̀kọ́ rẹ̀ tó dé yìí bọ́ọ̀ náà lára rẹ̀ nítorí òun ò sí tó ara mi nù mùsùlùmí àti wọ́sí àti ìwọ́n ní ọ̀hún mẹ́ta wọ́n lè gba ohun mú yìí láàrín jẹ́ wọ́n ni àkàlàwò ìyẹn jẹ́ lamẹ́ra ibn abbas radiyallahu anhuma wa anas bi zabi in basan wa huwa gaira saidi nahwi ibili al-haram wal bakar ibili سيدنا عبد الله بن عباس رضي الله عنهما سيدنا انس mo ráburú ń bẹ̀ kí èèyàn máa lọ sí hajj tó bá dú màálù àbúrà nkúmi àbẹ́dìẹ̀ ìgbé ara àwọn ilé ìkiri tí wọ́n ti àwọn ní màálù wọn àwọn ní ẹ̀dìẹ̀ wọn àti ọmọ ẹ̀rọ dọ́lẹ̀ ni àfáà ní lamyara abdullahi wa anasun bijabi ibrasan ibn abdullahi ibn abbas ibn anas mo rí aburú ń báyìí kẹ̀kẹ́ yẹn ju ẹ̀rọ owó agbẹ́rẹ́ sọ ìdí tí èsì pé gẹ́rù sí ti dúkẹ́ yẹn sí bẹ̀rẹ̀ ni ìdí èyí ìdúgbò yẹn sí bẹ̀rẹ̀ ni dákòwò lẹ́bi dákòwò èèyàn gún màálù ìgbẹ̀rẹ̀ gún wúrà ẹran wọ̀lbọ́kàr àbí màálù ìdíjáde àtẹ́bí ẹ̀ wọ̀làkáyọ̀ àbí ẹ̀sìn يقال عبد ذلك مثل والثلاث اللي قال سيدي له إذا عبد عدل وهو زينة بذلك يملك قواما ما يقول وبعد لا سيعبون كان راريا ما لوج كان لا سيعبون إلى ذلك يقول لوج ما إلى ذلك أو أو ما إلى ذلك يعدلون وجعله عدلا لوج كوار أتوقع أصلاً في تسريب ركوع راو gbogbo ẹ̀sìn bẹ̀rẹ̀ ni ọlọ́run bá kó sànù wà bí irú èdè àwọn tàbí tàbí yẹn ṣe àbúrú ńlá ẹnìkan tó wáyé ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà wọ́n ni wọ́n ní máa gbọ́ ní pàlú ìlẹ́wọ̀ ilẹ̀ rẹ̀ àbẹ̀ bẹ́ẹ̀ gbé ìbẹ̀rẹ̀ rẹ̀ fún ọ̀pọ̀ màálù yẹn o wọ́n á gbé ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ jẹ́ pàtí pé wọ́n fi àjí màálù ẹ̀wòrò ìnira tí màálù yẹn ẹgbẹ́ àwọn tó di màálù láti wọn abálò wọn abálò nígbà àwọn fẹ́ àwọn fẹ́ àwọn fẹ́ àwọn fẹ́ fi àwọn fẹ́ fi tó di fúlàní mú fúlàní ló ní màálù ló ní fúlàní ló kú ní màálù yìí rárá lọ́wọ́ ní sí àjà àwọn ẹ̀ ọlọ́mọ tó kọ̀rọ̀ yọ ọlọ́rọ̀. قال إمام بخاري رحمه الله ثم حدثنا معاذ بن حدثنا شهاب هشام عن يحيى عن عبد الله عن ابن قتادة عن أبي قتادة عن عبد الله ابن أبي قتادة رضي الله عنه قال انطلق أبي عام حديبية فأهرم أصحابه ni ọgbọ̀rọ̀ abdullahi ابي قتادة nígbàmí gbéra pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ọdún tí wọ́n bí ṣe bèbè ọdún wò ní nígbàmí kí ló kọ́ rẹ̀ àbáàkìl ọdún wò ní ọdún ní ọdún ọdún ìbíyà ọdún wò ní ẹ́ àìsàbẹ̀l yàtọ̀lọ́ ọ̀fẹ́rẹ̀ ọdún pẹ̀sẹ̀ ní ó díra في الأمن والبيبيع سلمي الوجه حاجة بتاع الدراسة شيو عثمان كمودين شيو أقول أمه ما قاعد شيو أقول من عثمان من نيجيريا هي شيو جواب شيو عثمان أنا كل أصلا حائل أسراري لا إله إلا الله ìjọwọ́n yóò ní pé ọmọ rẹ̀ mọ́mọ́ gbẹ́lò ọlọ́run fẹ́ síwájú jẹ́ àwọn ìjọba pín kí ṣé o jáde ṣé o jáde ṣé wọ̀ mọ̀ jáde wọ́n ti lùkọ́ rọ́ọ̀ṣù wọlé lọ́kọ́lẹ̀ láwọn yẹn mọ́ nígbà tó ń ta ẹ̀rọ ń ta àwọn ìkọ́ kó dúró ní sáré àkọ́kọ́ ni ẹ̀rọ àwọn sọ́kọ́ kọ́lé kan máa kọ́lé kan lèjò máa dúró sí kékeré báyìí ṣẹ́gun dáwòrè dáwòrè olóńkà sí tuntun gómi. ọ̀pọ̀ yẹn ti kọ́ńtà lọ́nà bàbá sí lè ń ta kí mo ti wà ní.

wọ́n ní láti dìbò nù ó ní yé bùjùlọ nù ṣíṣe ibùdó àbí kọfádà rẹ̀ di ọlọ́ àná tí wọ́n ń fọ́ nínú yìí pé ìntẹ́rẹ́tà àbí ìgbàgbọ́ àmì kíra àmì òdèbíyà فأحرم أصحابه ولم يهن يقبعوا يقبعوا يقبعوا يقبعوا بشيء وحدث النبي صلى الله عليه وسلم أن عدوى يبزوه bá fún ẹbí ìṣàgbéró yìí pé àwọn ọ̀tá ọbẹ̀ bí mo ti lò àwọn ọ̀tá bí mo ti balẹ̀. Àbúkátà Nàbí sallallahu alaihi wa sallam بينما أنا مع أصحابه يضحك بعضهم ولم إلا بعد في أن لبين نوع صابره يضحك بعضهم إلى بعض فأولين بلا مكان وإذا أنا بحمار واصل هو مداري أجدار كل جاكي كرتا يبوك كرتا يبوك كرتا يبورو عليون في كنو دوك ني وحشة عبرو كرتا كرتا يبلي ما زبرو كرتا ينو نو نو نو نو نو نو نو نو نو mẹ́tílé àgbọ̀rọ̀ jẹ́ ó jẹ́ wà haram ní kájẹ́tílé ó jẹ́ ọkọ̀ rí ẹgbẹ́ ìgbòmí àmọ́kù ilé yìí mo bá lọ síbẹ̀ báàtùhù mo bá pa báàtùhù wọ̀sáàtù bíi lẹ́yìn náà wọ̀sáàtù bíi mo bá nítorí àbàrẹ́ mọ̀ mọ̀kọ́ tí wọ́n mọ̀dẹ̀ mú wá bí wọ́n fàábọ̀ àyìnyọ inú ni wọ́n á kọ̀ọ̀kan tó wà ní ọ̀hánà mi kọjá mi lọ́wọ́ lórí bí mo pa yẹn. àtàrí náà mi lọ́wọ́ mi nígbà ya wá jẹ́ nínú ẹran rẹ̀ wọ́n kà sí na ẹn nàkọ́tà àwọn káyà ti gbé hàrà mi wá báyìí. sọ̀rọ̀ pínlẹ̀ bí sọ̀rọ̀ àrùkà sọ̀rọ̀ sáàwọ̀n bá lọ gbogbo àdébí sàrọ̀sẹ́lẹ̀ gbogbo màálù ẹ̀sìn ní gbogbo wà sílẹ̀ wà sí àti àwọn ìta ogun ta tó gbogbo ní bẹ̀ wọ̀làkẹ́tọ̀ ojúlẹ̀ mi bẹ́ni bifari ní gbọ́fúnlẹ̀ ìgbọ́fúnlẹ̀ ìgbọ́fúnlẹ̀ wá rí arákùnrin tó láti lògì fà lògì fà lójú orí wọ́n jẹ́ pé ayélujára rafetí nàbí ìsìnkẹ́tọ̀rọ̀ nàbí yasọ̀lọ́lá ọ̀sọ̀lọ́ ìgbélé fi àbí ilẹ̀ sí ìgbéra nàbí wà báàrọ̀ ọ̀sọ̀lọ́ ọ̀sọ̀ tó bìtá ní hìnà bìtí ní bòkítà bìtá hìnà lọ́gbẹ̀ gíga ìtara pàt ìlú sípè àdúgbò omi nínú mi. قلت يا رسول الله واني وجلوبا ان اهلك يقرؤون عليك السلام ورحمة الله àwọn ẹbí rẹ̀ wọ́n ń sálámà sí ẹ ìkẹ́ ọlọ́ọ̀bá lọ́nà kó máa bẹ̀ iná ń kọ́ta kẹsàwọ̀ ọ̀nì ìkọ̀tọ́ òòdó náà àwọn ń pẹ́ àtàwọn máa pọ̀ pẹ̀lú ẹ̀kọ́ pé àwọn ti pọ̀ nípa ìrìn àjò àwọn ti gbé dànù àwọn ti wà lẹ́yìn فانتظرهم فجلهم قلت يا رسول الله أصبح الحمار فأخذت حمارا واسا وأنا وجلب عبدالله رانكمي دين خيغة أبوك عندي من أوف دار قدينا مني قال قوم كلوا علي وأنا جاء وهم مغرمون هو المحرم which means ẹni tí ìgbára mi ti ẹ̀tí kan ó di wa nípa ọ̀dọ́ wa nù ara mi jù ó di ọjọ́ bí bẹ́ẹ̀ náà wọ́n wà nù kí àwọn ìwà nù ara mi wọ́n ti jẹ́ ara mi jù wọ́n sọ pé àbíkú sádà ń tiẹ̀ òun ò gbé ara mi ti bẹ̀rẹ̀ tiẹ̀ ó di wa ìgbà òtàlà àlẹ́ باب لا يعيد المحرم حلال في كل سيد láyọ̀ pé ẹni tí ò sínú harami ẹgbẹ́ ẹgbẹ́ wà ní harami ìgbìmọ̀ ọ̀fẹ́lọ́wọ́ ó di wa báàbù láyọ̀ inú muhrim aláàrí kàbílì sẹ́yìn ẹgbẹ́ wà ní harami ó di wa bùrọ̀rọ̀ ẹni tó ti gbé harami lọ́wọ́ ẹgbẹ́ wà ní harami kan bùrọ̀rọ̀ ojú àánú tìtì dára ní ilé ẹ̀rọ ẹ̀bọ̀ báyìí wọ́n tó wà lọ ní yàrá ní ọwọ́ àlẹ́ tilẹ̀kùn bẹ̀rù. báàbù kára imam buhari báàbù ìdára al-muharrimuna sayyidan àtàkù ìtàkù al-halal báàbù tí àwọn tó wà ní haram tó bá rí ẹran àwọn ọ̀rọ̀ àwọn arẹ́rìn ó ti fa attention ẹni tó wò sínú haram yìí ìjọ́nà ẹjọ́ sí dára ní ẹ̀ fún أنا سعيد بن ربيع أبتنا علي بن مبارك أن يايا أن عبد الله بن أبي كتالة أن أباه أبتأه قال قال بابا قتادة أولي بكم باو سرباي في انتحسنا مع النبي صلى الله عليه وسلم حدوبية أكبر تقوى النبي صلى الله عليه وسلم يدوه جيبية لك السنة إليه هجرة أنا مع أصحابه أما جمالي أما تونيوني أما أما أبو يحرمي ولم أهرم من جيبياني فأمدينا بأدو بعفاء بدفاقة wọ́n á fún oníròyìn tó káwọn àwọn ọ̀tá wà ní ìgbàkà ìgbàkà àwọ̀jẹ́hẹ́ náà wà fún àwọn agbójúkọ wọn àtàrà àfáàbì ìmáàrin wọ́sàn àwọn yóò kú sí bí ẹgbẹ́ ìṣẹ́lá báyàdó ilé ìlà báyàdó gbogbo àwọn ọ̀fẹ́ àwọn arẹ́ ìtọ́lá ọ̀tọ́ náà ni tó yẹ náà ni yá àlùkọ́ ọmọ ìlà báyàdó ìdìbò mọ́ ìlà báyàdó نزلت وانا رايته عليه فقلت عليه الثلاث ما قوبه وما لي انا قال بمالك انا وجه بيت واسكنو انا من جهه فصنعت فأخبات بها مبا موسي فاستعملتهم وافوا فأبعوا أن يؤينوني مسلمون كما من لا تتجد وقعوا من الله فأخبوا سبتا بلي أن يورين فأكلنا منه ni a ɗaya mai falam ثم لقيت رب رسول الله صلى الله عليه وسلم بين ذلك صلى الله فخشينا أن تقطع تقطع وهم بيرو كل قطع حين قبل كده أما تبين تدوسي كل قطع وكما تقوم أرفع فرسي واسا مجير واس واسع ساعوا ساعوا مجير أنا إن كان منكم وأصير عليه واسم المب يجبون بها في المساري كالكل يابان فكيت رجلا من بني انكسار ما قال لكم هنا بني انكسار في جوف الليل لولو فقلت أين أردت رسول الله رسول الله صلى الله عليه وسلم وانا نقول صلى الله لي وسلم يقول عن الدواء كفتارة تلفقوا بتانيه بسلم تانيه هنا هو قائل سكنا ọwà mi jẹ́ gbogbo gbomi gbomi alakitu bi rasul sallam wa bi zaba ata ataitu kutu ba bi zaba bi sallam ba ko ya rasulullah ni iwu jelo ba inna asaka arsalu yaqrauna alayka salam wa rahmatullahi wa barakatuh àwọn jama'a rẹ̀ àwọn sabi rẹ̀ wọ́n ran se wọ́n ti salama sí wa anu Ọlọ́run ba ti Ọlọ́run ba فإنه عسى أن قساتهم وهم داروا في قوة مرعب عنهم ما قوة وقلوا لهم دون غيره فانظرهم فانظرهم تسلفهم ففعل بطاقة وبدون بفهم قلت يا رسول الله من وجعلنا صبنا حمار الواسم وجعلنا بعض أمطان كما بدأ يقولوا وإن عندنا فضيلة فاضلة تكون كل لأصحابي كلوا هي كما قبل كي أجاء وأم محرمون بمولى وأنه حرام بيحدث الكهنات أو ديوان الله تعالى أعلم باب لا يعين المهرم قال قبل الصيد باب كان كوانو حرام قراء أنتي ìsinmi hálà mi lọ́wọ́ láti pa ẹran ìsì ẹran fún ìlú wọn ẹni tí ní gàlágbọ̀ wa ni ó wà bàbá ẹ̀ ẹni tí ní bẹ̀rẹ̀ fún òsínú hálà mi ìwọ́n tẹ́ wà ní hálà mi ọwọ́ àti ilẹ̀kùn ìgbà yìí ó ti lọ́wọ́ ni nípa kìrìkìrì nípa bẹ́ẹ̀ni ọdún wọn bá fún àmọ́ àbọ̀ ti ṣe kí ni ó ti tẹ̀lé fún ni ó di wa ابن عبد الله بن محمد بن سفيان بن صالح بن سلطان عن أبي محمد نافع مولى أبي قتادة سمع أبا قتادة رضي الله عنه قال قال سيدنا أبا قتادة كنا مع النبي صلى الله عليه وسلم بكفاءة من المدينة بسبب قال سيدنا أبي كني أول قتادة النبي صلى الله عليه وسلم ني أي tó kìíní káàkà ń bèèdè ìbùsọ̀ ìbùsọ̀ kò tó وحدثنا علي بن عبد الله حدثنا سفيان حدثنا صالح بن كيسان عن ابي محمد بن ابي كفاله رضي الله قال ابي كنا مع النبي صلى الله عليه مع النبي في الكاحة ونكاحة ومنا مهرم ومنا غير مهرم inú wa aláwọn tó gbára mi inú wa aláwọn tó gbára mi ọ̀sán ni gbára mi inú wa kò gbára mi inú wa ورأيت أصحابي يتراعون شيئا لذبته buhari àwọn èèyàn mi wọ́n náà àti ìdàkà wọ́n náà wọ́n náà fún wọn náà fẹ̀lẹ̀dá òtù ní ẹ̀bá wo bí tí wọ́n wò yẹn fẹ́ẹ̀dá ìmáàrù wá sùn wá ṣíṣẹ́ gbogbo ẹgbẹ́ tí ó kọ̀ mí àbí yá ní dámà tó dánù يعني وقع صوته فقاره يعني وقع صوته ما يتبع عن القادمين قالوا لا يلوك عليه شيء wani ẹni ẹkwani ẹni ẹkùn yínà lọ lórí àwọn nùn haram iná maharimun gbogbo haram dawaituhu farkasu wa mujo hafi mubali muwa dagbin fadadu imara min wara'i akwa ba mu ba mu walayi mu wale fa akartuhu fa asqaitu bi ashabi wa tunshi wa mu wa ba mai yami kala ba dum kullu wa kan yaje wa kala ba dum la takulu an kala yaje فأتيت النبي صلى الله عليه وسلم وهو أمامنا ما يسلم سلم أسرا يواجهها فسألته فقال كلوا حلالا أجي حلال كله حلال أجي حلال قال لنا عمرو أمر الله يقول اذهبوا إلى صالح فاسألونا هذا غيري قال صالح اللي بيري بيري دولة أسمعي ثم علينا ها هنا وبما علينا ها هنا ثواب ونيبعي والله تعالى عالم أبدا إلى بابي صلى الله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته